ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem hmm, mo rò pé gbọ́dùn àwọn àlàyé tí àwọn afámọ́kì ṣàlàyé fún wa nísìn fún àǹfààní ìwọ tó bá fẹ́ lọ sí hajj tó fẹ́ lọ sí umra ẹ̀ ti kàn sí wọn o ọlọ́run ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa o ọlọ́run ní sí mọ́kànnà kò ní sí iléèwé ẹnìkọ̀ọ̀kan wa o la ilaha illallah. àlejò mi kẹta hmm, àwọn náà ti wọnú ilé agbára níbí pẹ̀lú mi obìnrin ni akọrin Islam ni àwọn náà ni Hajiya Mariam Bibire salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salam ta'ala wa barakatuh ẹkú ọjọ́ mẹ́ta akóńgbẹ ẹ̀mí ara yẹn sùn ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ájà Mariam ó ti tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ orin kíkọ. alhamdulilayi rabbil alamin ó tó bí fifteen years báyìí tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin Islam. allah ọdún mẹ́ẹ̀ẹ́dógún ah ṣé ẹ ti ń kọrin pẹ̀lú yẹn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ nìkan gbẹ̀rin rí àbí ẹ̀kan ṣàdédé bẹ̀rẹ̀ orin náà ni. láti ilé ẹ̀wù alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ Morikaz ni mo ti bẹ̀rẹ̀ láti ilé kéwú alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ Morikaz ni mo ti bẹ̀rẹ̀ so láti ìgbà náà náà sì ti máa ń lò mí gẹ́gẹ́ bí olùdarí orin nínú ilé kéwú wa so láti ìgbà yẹn so mo súnmọ́ àfa mi dáadáa because àwọn ọmọ pa ní kọ̀sídà wọ́n dẹ̀ good dáadáa nílànà zikiri so mo hmm. súnmọ́ wọn so àwọn lọ́wọ́ train mi títí títí títí bí ọdún márùn-ún ó tó di pé mo wá dá dúró láàyè mi. Allahu Akbar alhamdulilayi ọlọ́run ó gbàdúrà wa kí o tó rí àmọ́ àtẹ̀síwájú náà nínú àwọn orin tẹ́ máa ń kọ nílé kí ó ń jọ̀hún láwọn orin táwọn kéèké máa ń kọ táwọn máa ń táwọn máa ń ṣẹ̀ṣẹ̀ báyìí táwọn máa ń ṣẹ̀ṣẹ̀ báyìí dáadáa ń sá múra dínà dáadáa ń sá sẹ́ẹ̀rì rántí ọ̀kan nù wọn. bẹ́ẹ̀ni sá. ọyà ràn wá létí ọ̀kan. mọ̀rẹ́ àbá bí káyà Ramadan. mọ̀rẹ́ àbá. táwọn ìbá ń máa kọ yín hù. mọ̀rẹ́ àbá bí káyà Ramadan. mọ̀rẹ́ àbá bí káyà Ramadan. La Tanzano, La Tanzano, La Tanzano, La Tanzano, La Tanzano. Allahu Akbar kabir ah èmi náà èmi náà àjẹ ah, ah, èmi náà rántí ìgbà náà lọ́hùn tó ní lè kéwù à látàǹsánà yẹn làwọn máa fi kọrin kúrò lójú agbo tá a bá ti kọrin tán táwọn èèyàn ti náwó táwọn ṣe tán tá a bá fẹ́ kúrò lójú agbo tẹ́mísì bá ń sọ pé ó yẹ ó yẹ tí kò lójú agbo ah, àti kọ látàǹsánà àti kọ látàǹsánà àwọn àbẹ̀rẹ̀ látàǹsánà ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilẹ̀ la ẹ̀yin kẹ́bi akọrin jẹ́ akọrin Islam ǹjẹ́ ìfúnra yín gan ti ṣe rẹ́kọ̀d. bẹ́ẹ̀ni sá. ẹ ti ṣe rẹ́kọ̀d. bẹ́ẹ̀ni sá. kílẹ̀ kúta ètò ẹ̀. ìmọ̀ràn. ìmọ̀ràn. bẹ́ẹ̀ni ah, advice. advice. sẹ́ẹ̀lì kọ́ fún wa nù orin tẹ́ ẹ kọ́ sínú ìmọ̀ràn yẹn. bẹ́ẹ̀ni sá. bismillah. auzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. onímọ̀ràn ìka àtọ́nímọ̀ràn rẹ̀ àwọn méjèèjì lòjíṣẹ́ ẹni gbà mọ ọ̀ràn kó gbé yẹ̀wò kó tó dáwọ́lé Àjíà Mariam bíbí re mo kẹ́yìn olólùfẹ́ wa ìmọ̀ràn làkọlé yìí tí a tún gbé yọ lákọ̀tún ẹni gbà mọ ọ̀ràn kó gbé yẹ̀wò ẹni gbà mọ ọ̀ràn kó gbé yẹ̀wò kó tó dáwọ́lé ẹni gbà mọ ọ̀ràn kó gbé yẹ̀wò kó tó dáwọ́lé tọkọtìyàwó tó ń gbénú lé láàrin wọn ò tó ṣé mọ̀ràn lẹ́yìn tẹ́lẹ̀ abẹ́yìn tí ó dà ní àìṣọ́mọ̀ràn gbà láyé tí ẹ wá kò lè jẹ́ rìn tán àìṣọ́mọ̀ràn gbà láyé tí ẹ wá kò lè wúlò fún yín ẹ kíyè sára ẹ̀yin ara mi kẹ́mi fẹ́ lè gùn ẹ kíyè sára ẹ̀yin ara mi kẹ́mi fẹ́ lè gùn rege onímọ̀ràn ìka àtọ́nímọ̀ràn rẹ̀ àwọn méjèèjì ló jíṣẹ́ ẹni gbà mọ ọ̀rọ̀ kan gbé yẹ̀wò kó tó dáwọ́lé. Ah, ah, Allahu akbar ó ó ọ̀rọ̀ ńlá ni onímọ̀ràn àkà àtọ́nímọ̀ràn rẹ̀ àwọn méjèèjì náà ló jíṣẹ́ wàhálà òjíṣẹ́ làwọn méjèèjì o ṣùgbọ́n àwọn tó máa ń fún ní ìmọ̀ràn tó ń fún láàdváìsì wọn ni kò ró dáadáa kó tó dáwọ́lé pé àdváìsì yìí sẹ́lẹ̀ yóò ní lé mi lé ọkọ o tọ́lá ẹni tó ní tọkọ rẹ bá pẹ́ dé kọ́ lọ́sọ̀ọ́ máa lọ́rùn kó fasọ̀yà máa láa tó ti sọ wọn pé wo àwọn ọkùnrin àwọn ọkùnrin ò sí gbójú bọ̀rọ̀ fún àwa ṣèwéré fún ni àwa dúró déédéé ni sọ nìyẹn ìmọ̀ràn ni o àmọ́ irú mọ̀ràn bẹ́ẹ̀ àìmọye èèyàn ló ti lékùn nílé ọkọ àmọ́ tó fọ́ mọ̀ràn yìí pé ah, gbogbo tọkọ rẹ ṣe tí ọ̀tí ọlọ́run ìwọ jí lóru kó wá kúnlẹ̀ kó wá ní baálé mi ẹ sì ṣàánú mi ẹ wo tàwọn ọmọ yìí ẹ jọ ẹ sì báyìí tí mo fẹ́ ni tí mo fẹ́ ni kó wá wo méjèèjì wò síra wọn wà á rí pé mọ̀ràn náà ni àmọ́ kan lábọ̀ ọ̀rẹ́ ìkan ò sí ni ajá mẹ́ríàmù ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ti jẹ́ kí rẹ́kọ̀dì náà ọlọ́run ọjọ́ bọ́jà ọlọ́run sì fàlùbáríkà sí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ẹ̀yin gẹ́gẹ́ bí akọrin Islam gbogbo níláyé lónìí oríṣiríṣi akọrin ló wà mùsùlùmí wà ọkùnrin wà obìnrin wà náà tó ń kọrin Islam oríṣiríṣi làdẹ̀ máa ń rí oríṣiríṣi làmọ́ gbọ́ nípa àwọn alákọrin àwọn akọrin sígbà àwọn akọrin sàwo àwọn akọrin sígbà àwọn akọrin sàwo láwọn nǹkan tí tí òwe tí gbọ́ngbà míì àwọn nǹkan yìí kí lè rò pé máa ń fà á tóbìnrin fi lè sì wà wù nítorí pé ó jẹ́ akọrin Islam. Hmm. alhamdulilayi àwọn nǹkan tó lè fà á kí obìnrin fi ṣe wà wù nítorí pé ó jẹ́ akọrin Islam tèmi rí ó tó bíi méjì sí mẹ́ta hmm. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kó má ní ìtẹríba. Hmm ẹ̀kejì níbẹ̀ ni pé kó máa ní ìtẹ́lọ́rùn hmm. ẹ̀kẹta ń bẹ̀ ni pé kó má sí àfaradà àti ìfẹ́ hmm. ní ẹ̀mí ẹ̀ kó má sí tọ́lọ́run àti tànàbí pẹ̀lú ẹ̀ hmm. ó lè mú kó ṣìwàwù ah. láwùjọ rẹ̀. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni torí pé kí ni ọlọ́bọ̀rọ̀ làásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì èyí tẹ́ ẹ ti ẹ̀ dákọ̀ wípé àìnítẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mi rí jù nìyẹn àìnítẹ́lọ́rùn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ó dẹ̀ fẹ́ àtàfarawé wípé ah Eh, ọ̀rẹ́ mi ṣe báyìí jẹ́mi náà ṣe báyìí ọ̀rẹ́ mi gara jẹ́mi náà gara ẹ̀mí náà fẹ́ ọ̀rẹ́ ẹlòmíì ẹlòmíì ẹlòmíì rẹ́ǹtì aṣọ torí pé ó fẹ́ bùgá ní gbòòrò ó fẹ́ kàn mọ̀ pé yes bákan bákan lòun á lọ rẹ́ǹtì aṣọ ní fifty thousand ẹlòmíì rẹ́ǹtì aṣọ hundred thousand kí wọ́n lè bá a fún ní ọ̀wọ̀ tó ó kọjá yẹ ẹlòmíì agbẹ́ntọ́kọ̀rọ̀ lágbára lé lórí torí pé òun náà fẹ́ jáde sí gbòòrò ah kọ́lọ́wọ́n ṣàánú wa o lánàá bí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ ọlọ́run ò já sí sí kò sí ní já sí wa gẹ́gẹ́ bí akọrin Islam wọ́n fẹ́ kẹ́ ẹ gba gbogbo àwọn akọrin kì bá jọkùnrin kì bá jóbìnrin ẹ fún wọn nímọ̀ràn kan pàtàkì tí wọ́n tẹ̀lé tí yóò jẹ́ mọ̀ràn pé ah ajami rí àgbà tó ń gbé aṣọ́lẹ̀ sùn o ó sọ báyìí ọ̀rọ̀ dẹni tó jẹ́ bí ìmọ̀ràn fún kálukú. advice tèmi fún ọkùnrin tó ń kọrin ẹ̀sìn Islam orin ẹ̀sìn là ń kọ ká má jẹ́ kó dẹ̀sìn mọ́ orin ẹ̀sìn là ń kọ ká má jẹ́ kó di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ àkọ́kọ́ ń bẹ̀ fún ọkùnrin ni wípé kí wọ́n máa ṣe sùúrù Hmm. lọ́pọ̀lọpọ̀ ní inú ilé hmm. kí wọ́n dẹ̀ ní ìtẹríba ní àwùjọ hmm. kí wọ́n dẹ̀ ní àfaradà pẹ̀lú gbogbo ohun tí wọ́n bá ń ṣe iṣẹ́ tá a bá wá ń ṣe náà ká máa ṣe ìgbìyànjú lé lórí ká sì máa fi àdúrà kalẹ̀ lójú ọ̀nà yẹn advice mi fún obìnrin tóbìnrin ló pọ̀ jù tó tó bíi òun ni wípé kí obìnrin kó ní ìtẹríba tó bá já sí pé ó fẹ́ ní ọkọ kó ní ọkọ ẹyọ kan ṣoṣo tó bá dẹ̀ já sí wípé kò bá sí ní ọkọ tó yẹ pọ̀ dọ́ṣì ni kó dá wà kó dẹ̀ máa rìn ìrìn tó dáa ní àwùjọ Hmm. àti ẹ̀kọ́ tó dáa ní àwùjọ kí wọ́n máa kọ́ lára ẹ̀ nítorí pé a sọ pé à ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn ni hmm. so gẹ́gẹ́ bíi táìtò orin mi òun ni mo fi sọ pé obìnrin kí wọ́n máa ní àfaradà ká dẹ̀ ṣe sùúrù ká dẹ̀ ní ìtẹríba ní gbogbo ohun tá a bá ń ṣe torí pé ọ̀pọ̀ èèyàn ló ń wò wá tí a ò mọ̀ pé wọ́n ń wò wá. Allahu Akbar. káwa very careful ní gbogbo ohun tá a bá ń ṣe ọlọ́run á kún wa lọ́wọ́ àlùbáríkà náà Muhammad. sallallahu alayhi wa sallam. Ah, ah. ajá Mariam gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wàá sọ pé síkìrì náà lẹ́ fi bẹ̀rẹ̀ ṣé a lè rí síkìrì gbọ́ ẹ̀yà bisimilá ẹja sọ síkìrì ẹja da síkìrì lẹ̀ ẹja da síkìrì lẹ̀. láìlá ìlàlá alàlàìlà ìlàlá alàlàìlà ìlàlá alàlàìlà ìlàlá alàlà rasulullah láìlá ìlàlá. láìlá Àláyà Rọ̀súlálà, láìlá ìlàlá, àláyà Rọ̀súlálà, láìlá ìlàlá. Allah, mo ń gbádùn ẹ̀, ẹjọ́, ah, ah, síkìrì la pé, ah, inú Ramadan ìyẹn gbọ́dọ̀ máa ṣe síkìrì, kára ọmọ ya, ẹ̀rí tí ń làágùn, síkìrì. Eh. Muhammadu Rasulullah, láìlá ìlàlá, àrọ̀ ọba àṣà ilẹ̀ sàrí adúpẹ́ púpọ̀ pa àti ẹ̀pẹ́ ẹ̀sìn dá wa lóhùn ọlọ́wọ́n gbàdúrà wa ọlọ́run nàbẹ̀dọ̀ ọlọ́wọ́n jà ga sí ọlọ́run ẹni ọlọ́run kojú òsì ní tiwa ọ̀ràfà náhù màkàna àlìyà. a lọ sókè lọ́hún nísìnyí àlejò mi tí ẹgbàdùn tó ní ajá Mariam bíbí ire ọlọ́run sábà gbàdúrà wọn. tábà padà dé látòkè lọ́hún kwẹ́sàn tòní àti bí a ti dáhùn ìbéèrè tàná a wà gbọ́ tẹ́ ti mú bẹ́ẹ̀rù pé ẹ fẹ́ kọ kwẹ́sàn tòní ẹ̀yin náà fẹ́ jẹ̀bù ẹ̀ mú bẹ́ẹ̀rù yín sẹ́ni pé àwọn afámọ́kẹ́tà tó ti promise wa pé má kà ń bọ̀ <laughs> ẹ̀fọ́ ti ń pọ̀ nílẹ̀ rẹpẹtẹ nìyẹn ẹja dókè lọ́wọ́ ẹ̀sìn kúkàlẹ̀.